الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسألي نقابة بتسجيك يا أخوة أو أوبين أو بطان لك torí ipá wọn fẹ́ lóyún ó máa ń fa wàhálà fún wọn nípa pé kí nǹkan oṣù wọn kó máa ṣe ségesège ọ̀pọ̀lọpọ̀ kí èsì ṣíṣe ségesège yìí ṣe ló máa ń hàn sí wọn dáadáa ní oṣù Ramadan báyìí ẹ ti ṣàlàyé nígbà tó bá ti ka iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù tọ́jọ́ ìbá ti pé gbogbo ọjọ́ tó lé lórí eléyìí kì í ṣe nǹkan oṣù ni wọ́n pẹ̀jẹ̀ tí bá rìn yẹn ẹ̀jẹ̀ àárẹ̀ náà ni wọ́n máa ń pè obìnrin tí ń bá sọ yá mu lọ tí nǹkan oṣù rẹ̀ tó dé ó ní láti dá dúró níjọ́ tí nǹkan oṣù bá ti dá àjẹpọ̀ ìjọ́ kejì yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀ yá mu tó bá wọn jẹ́ pé nǹkan oṣù dá sọ́wọ́ òru kótó di pé ilẹ̀ má yóò dá ní apọ̀ ṣoṣo yá mọ̀tọ́lá àìpò ìtí ìwẹ̀ kò fi kọ́ má dá níyà kódà tí o bá wẹ̀ títí tá a lè fẹ́ dàrí sí yọ kò pa níyà rẹ̀ tó dà ó bàjẹ́ wọ́n bẹ nínú àwọn obìnrin tó ṣe pé àwọn àsìkò tó yẹ kí nǹkan sùn wọn wá kò ní wá nǹkan sùn yẹn ó lè jẹ́ pé ọpẹ́ ìjọ méjì jọ mẹ́ta jọ mẹ́rin kọ́dọ̀ míì ó lè pẹ́ ọ̀sẹ̀ kan jù bẹ́ẹ̀ lọ kọ́ má wà ìgbà tí ò ti wà ọ́n táwa sì wà nínú oṣù Ramadan àjẹpẹ́ ọjọ́ ọ̀mára ni ọmọ bá sùyàmù rẹ lọ olúwa fẹlẹ ìfisẹ sàrà fún ọ ni òní san ọjọ́ yẹn padà ọ san kínní padà nítorí pé àsìkò tó ṣe sòyàmù yẹn sí àsìkò tó lè ṣe dáadáa náà ni ó tilẹ̀ jẹ́ pọ́jọ́ tó máa rí nǹkan sùn ní ṣùgbọ́n Allah kádàrá pé kí nǹkan sùn ọ́ wá wọ́n máa bá sòyàmù rẹ lọ. bẹ́ẹ̀ ni wọ́n ní apá kan nínú àwọn obìnrin wọn kì í ṣe nǹkan sùn lọ́nà tó ṣe pé ẹ̀jẹ̀ ọmọ jáde lára wọn nǹkan oṣù tí wọ́n táwọn fi fura mọ̀ pé àwọn ń ṣe nǹkan oṣù wọn náà ní kí wọn rí pójú àwọn pọ́n àbí kéèká náà wọn kọ́ pọ́n wọn ní táwọn sì máa ń fáwọn ṣe nǹkan oṣù nù àmọ́ pẹ́jẹ́ ń jáde lára ẹ̀jẹ̀ kì í jáde lára táwọn báwo wá ní irú wọn ṣe ṣe nínú oṣù Ramadan báyìí nítorí pé ńgbà tó bá pọ́n tá a fi ṣàpèjúwe àsìkò nǹkan oṣù ẹ̀jẹ̀ pọ́n àfi ṣàpèjúwe nǹkan sùn ṣé tontipẹ́jọ jáde lára wọn wọ́n lè máa bá sùyàmù lọ àbá fáwọn náà nídàájọ́ pé nǹkan sùn ni nígbà tí ojú wọn ọba tó pamọ́ pé kíkan náà wọn ọba tó pamọ́ lásọ pé wọ́n ti parí nǹkan sùn kó máa bá sùyàmù wọn lọ. àkọ́kọ́ èyí ti nǹkan tí ó yáyàn lẹ́nu pé káwọn kan wà nínú àwọn obìnrin tó lọ ẹlẹ́dàá wá dá tó jẹ́ pé nǹkan oṣù tiwọn kì í wá lẹ́jẹ̀ pípọ́n lójú wọn pọ́n pípọ́n èkíkánná wọn pọ́n èsì nǹkan tí ó yáyàn lẹ́nu gbogbo olè lẹ́yìn ti rí torí pé tó bá wọ ọlọ́ ọ̀run máa ń ṣe ṣùgbọ́n òfin ṣẹ̀rí àsọfáwà wípé má ṣe sọ̀dáàtì má ṣe sùyà táwọn obìnrin ó ní í ṣe pẹ̀lú pẹ́jẹ̀ ń jáde lára wọn tẹ́jẹ̀ bá ń jáde lára rẹ̀ tọ́jẹ́ tí nǹkan sùn àbí tí bímọ àwọn obìnrin bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe sọ̀dá àwọn obìnrin bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe sọ̀yà àmọ́ torí àwọn kìí rẹ́jẹ̀ pípọ́n lójú wọn máa ń pọ́n àbí ìkànnà wọn eléyìí kò sínú tó lè kọ́ dínà wọn láti ṣe sọ̀yà wọn máa bá sọ̀yà mu wọn lọ Allahu fi eléyìí ó fi sọ fáwọn Allahu fi eléyìí báyìí ó fi ṣe dáadáa fáwọn yàtọ̀ sáwọn obìnrin yòókù tó bá sì máa bá sọ láti rẹ̀ lọ tó máa bá sọ yàmù rẹ̀ lọ ó tún máa ti kọkọ rẹ̀ lè súnmọ́ ó tún máa ti pé kò sígbà tí ó lè gbé Al-Qur'an nítorí pé ńgbà tó lọ ẹlẹ́gàá sọ pé ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن fa'tuhunna min haythu amarakumullah wọ́n máa bí ọ́ léèrè nípa nǹkan oṣù tóbìnrin bá jẹ́ ẹni tí ń ṣe nǹkan oṣù sọ fún wọn pé gbìn ni o ẹ jìnnà sóbìnrin nígbà tí bá ń ṣe nǹkan oṣù ẹ̀gbin kan ò sí tá a lè sọ wípé ń jáde lára ẹni tẹ́jẹ̀ ọ̀ jáde lára rẹ̀ ẹ̀gbin kan ò sí tá a lè sọ pé ń jáde lára obìnrin tẹ́jẹ̀ ọ̀ jáde lára rẹ̀ tó ṣe pé pípọ́n lásán kan lójú rẹ̀ pọ́n pípọn lásán kan lè kan náà rẹ̀ kan lọ́pọ́n eléyìí túmọ̀ sí pé àwọn eléyìí wọn ò ní tìtorí eléyìí wọn fi sọ̀lá tilẹ̀ wọn ò ní tìtorí eléyìí wọn fi síyàmù sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdí táwọn náà fi ń pe pípọn ojú àti pípọn ìkánná tí wọ́n fi ń pè ní nǹkan oṣù ó ní pé a ti mọ̀ ní kóbìnrin tí kì í bá ṣe nǹkan oṣù látàrí kó kéré tí kì bá ṣe nǹkan oṣù látàrí kó ti dàgbà jù tí kì bá ṣe nǹkan oṣù látàrí pé kò kéré kọ́ dàgbà àdánwò débà kìí ṣe nǹkan sùn irú wọn ò lè lóyún irú wọn ò lè lóyún ṣùgbọ́n àwọn tó tún wọ́n ń pọ̀n tí kan náà wọ́n ń pọ̀n wọ́n rí fáwọn náà lóyún àjẹ́ pé pípọ́n tó ju wọ́n pọ́n pípọ́n tí kan náà wọ́n máa ń pọ́n nígbà tí wọ́n máa ń pọ́n yàn àjẹ́ pé ó dúró nídúró nǹkan sùn tiwọn ẹ̀jọ̀ jáde ọgbàdájọ́ rẹ̀ àmọ́ kìí ṣe dórí pé kò ní ṣe sọ̀rọ̀ kìí ṣe dórí pé kò ní sẹ́sọ yá kìí ṣe dórí pé kò ní gbá kúránì lọ kìí ṣe dórí pé ọkọ rẹ̀ ò ní lè súnmọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́ Allah azza wa jal kó fún alálẹ̀ fún àgbọ̀yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ láti máa fi nǹkan gbọ́yé sí wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.